الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار السلام عليكم ورحمة الله وبركاته من التصرفات كلها الفلسفية وتين تاتي التاريخ يكلا نادي جريا نادي تكتبي صرفشي لكتو تاريخ يصعب وقوتي جن سيكرا يكلا نادي هالية إن شاء الله تعالى yàwádá ìsànà ṣíjú ẹ̀kí á jìbìtì lẹ́mọ̀ yàwádá ìsànà ṣíjú ẹ̀kí á jìbìtì lẹ́mọ̀ Annabi sallallahu alaihi wa yi wa sallam ga da da fannin ya fara al'adu in ga ba ga yake kuje mai kirima

‘yan wannan fitina gata ne ‘yan nan musulunci tuna fitinar kungiya ‘yan kimanta ko na muhimman fitina na ‘yan zai ne mas'alai ‘yan ake zai girita gama na kuke turiyo ita ne a amma yana kere kuri da ya kai da ta fata da ne kawo ɗan daga wani su ba ta yi kafi daga zai iya kawo wani halarci لا يجري من لم شنآن قومي على هذا تاجر لم كل يجيالان تتبارك ويتنوى عن الشام يجي نبوها من التقوى إذن الله soja fata biyu da zan fata yi kundin fata yi kufa a mawawu hadisi ya jira wani gosho sun kila hunari hadisi kuciya ko sai sun shiga zoro makaranta ne university kemikarwa da alhairu university wanda kemikarwa ne daga najeriya wa ne university ko kwale da kirkiyar ko kwale وعليه جنرال application level gbogbo àpò tó tún ìwò tí ó ti kú bàlá ìgbékájá ìyẹn ìbáadá èyí rí lẹ́lẹ́ yìí ètí náà wẹ̀ fọ́rọ̀ tabbaci mai yadda damuwar tsoron da kwa wallahi jiki na ya amfani wai wata hu jiki na ya amfani lafi su ake nemarwa sai jiro mai yanzu mu da mutane ne wajen za su ya hada zanen su ne ga kuki mutu ya ci gare ne ga tsaye da hukiyar ya jama wane gan sai da gani rubuta filiyo sai ke alaka wasu kawo su su na kawo da muna nufin hukun tana shi na farko Igi wani wallahi da shi na gano wani ne za a ce da zai samu ne ke zuwa. A nabi sallallahu alaihi wa alihi wa sallam shugaban tsarkaka mutunan tsarin da na gano mutum yiwu za su tabbata ta tsarki ke wace fayar النبي صلى الله عليه وآله وسلم ومن كل ذنب أطلق أن يغفره. ذلك ذنبه ba ba ta da shi su fada da wuce shi ba da su fada da illa an illa nuna da mushrikan inda ba ta riga su mushrikan na au ba ta da mun gina mu da akida wanda na kuma ne ku gangan ne daga gaida a cikin da ba ya mu daga cikin ba su da jabal sai ya nuna da ko duk da cikin sirri su raka ne a cikin ko ba ya mu النبي صلى الله عليه وسلم يعتقد المؤمن اطلاق الحقوق àtọ́wò nígbà bá nígbà wà ìpínlẹ̀ wọ́n jí wọ́n jí wọ́n jí ìdòdìdì tí wọ́n náà fi ṣe máa náà tó. Ìdá kẹta àjà àtọ̀tẹ̀ kọ àbílẹ̀ bàdá òní ní tó ìfọ́. Àdọ́bì ìdè bá ní wọ́n tún fi ìlú ti tàbí ẹ̀sùn láwọn ti sọ ẹ̀. Wọ́n láwọn nìdí ní ọmú wọ́n jẹ́ lọ sí ìbá wọ́n jẹ́ tó wọ́n tàbí wọ́n tó bá àgbọ̀ Kíwà àtẹ́kẹ̀ẹ́ sí ẹwọ̀ lásán ní àpẹ́ òṣèlú. Kíwà àtẹ́kẹ̀ẹ́ sí ẹwọ̀ lẹ́yìn wẹ́ńdẹ̀lẹ̀ sí Wọ́n tẹ̀lé pèsè ní ẹ̀wù kúrò ní ìlú tẹ̀sí ìdíwọ́ jẹ́ ìwúlẹ̀ tó ajẹ́ ìjẹ́ta wa ìjẹ́ ìjẹ́ ìjẹ́ نجعل يكبر نطبع أمورنا في بعضنا عطاري وجاء ضرورة من تقي ما أراد لها إلا ليبلغ بنت العرش رضوانا إني لأنظر العزة وأعصبه أوفى الولية عند الله العباد يا ضرورة ما أنت الله يدعونني من تقي يدعى لي بالدرجات وقوة تقيتنا يقول أجل àkíyà tó bá ti ń gbé lọ rẹ̀ wọ́n wọ̀ sí òkú òwe jẹ́ báyìí. Ayé wa nínú àtàrí ilé gan-an ní àkókò bá wà sí àmì láti yíjú sí ìjọba àtẹ́bí ní ṣe ìṣòwò àṣẹ gbogbo àti àṣẹ tó lè fún lọ́dọ̀ fún wọn nílà yìí. A lè fi ai samun da ta ya fa shi da ba shi da yau da ya ba shi da ga shi da murai da su da su da su da su ke da roko annabi sallallahu alaihi wasallam da lau an da ana samani wa ardi da ke ne ki so mu da da ki ba da yau aga ji ku ki tara ku ki da ne a ta ji wa ka ta aiwa mutum zan mu daga hanya su ke yin da kore sai ya ji sauye ko su ke nan kin wan da ka ya ki farko ko da ala wala muni kuna wala muslimin kuna wala mai muslimin kuna kiwa da wani ya ki tsawo ya ga ko ko da ta da ku da shi الذي لا يجب المكون في الصلاة يوم القيامة تناولون وعجوا ربهم تناولون وعجوا ربهم وربهم تناولون وعجوا ربهم وربهم يوم وعجوا وعجوا ربهم وصل ما ربهم وعجوا ربهم وعجوا ربهم يا رب يا وعجوا تتحدث عن المسألة كيف تجد هذا الكلام لا يوجد؟ بعد ما تقول أقول ما تقول شيئا za ka dubu sakwai wani kaji ne ce wani za ka dubu sakwai wani ya ce za ka sakwai wani kwaye ya za ka dubu jere ya samu kwana da jakwai kullum a ja wani kunya ne ma da tura inda a ban ta ja da nasira sai gurgun ku kuzo ban ce tambaye da da wani kwaye da da ko ka ce wani kwaye da Jikin yake hari, a da ba a sanar da wani kwaye da wani بل هذا فيما قبل يستخدم عليهم علمه حتى يجريه الى العرش على الصلاه مع العرش الشيشي وقالوا سنة الإمام الدين في الإمام الثاني شيء fara da yake ya wuce ko ko yan yan ta da kula da wannan da kai ga wani ta ka da ke san da ala din na rafi ga ba shi ta ya shi ya yo da ke da na da na e na da shi wani shi ne waya da ya ai da ya suna ha ba san da a ta ma da shi ha ko a ta har ka na su duk wani wanda ya kawo da shi na wannan المرأة لما صدت النار لما صدت وليلة ليلة ليلة والمرأة تحدثها في وجهها من لا يتبوي ويقومين تنبت جسمه وصدرها جسم وصدرها بيكون فطرق حكومة من حفظها مدير حتى نفسه tí àyè yẹ́ta náà wà mú nínú wọn ní ọmọ òní kẹ̀dá ìyá sọ̀rọ̀ kí wà àgbẹ̀yẹ́ta tó ta kó kẹ̀dá tó ta ṣe mú ìdára fún ìkú lọ kí wà àgbẹ̀yẹ́ta tó kẹ̀dá tó ta ṣe mú

وفي بعض السنن عنه صلى الله عليه وسلم على إحدى التراثية لجلوس شبوه أولها الصيفة المخرج إليها وجدوا كان ليس مدعو ما يكان ما يكان Jirgin da ya yi jima ya yi jirgin da ya yi jirgin Jikina gane ni muna da shi tsalla ya ce muni ba san za a yi wa ya tsiya. Jikin kusa ni yau rari ta da gaba da su zaba. ya siyasa bai da sauƙi za su shari'a wa ɗin yara su alaƙiya. Ya a rarrani ke fito ga kura za su tsalla cikin juma'a. Eh jikin jina zan kuma eh jikin 我说儿子，还得努力，努努力。忙，我我我爱弟弟，他忙我弟弟，我忙我弟弟，弟弟忙我弟弟。现在两家都平安祥和，还想到政府知道挣钱了，晚上就坐坐坐坐歇歇歇。然后儿子、儿子、儿子、儿子、儿子都回家了，我们家夫妻俩现在夫妻，我们夫妻在一起生活在一起，晚上儿子上班辛苦，你还坐不在这等你？ da ya wani kudu ba har da ya tafi wani amma wakilin sun ne wani abu wanda ya ci da kai na ya gina da yana duk yau ne na umari kawai ciyoyi duk yau ne na yiyo kawai ciyoyi duk yau a kan da kasaru kawai ciyoyi in ni ya kan da bá mùsùlùmí kú A káàkiri kì í náà rè àbáwọ̀ kì a ṣe kí wọ́n ti sí ní ẹyẹ ní àkàdé kú tẹ̀kùn ìlú rẹ̀. bẹ́ẹ̀ àti ọ̀dọ́ àti mùsùlùmí báyìí àwọn àti mùsùlùmí ṣe lè lo mùsùlùmí báyìí lọ àwọn kì í sáà ní ẹ̀rẹ́ ìfọ́nù láti sọ ẹ̀rẹ́ ìdí tí wọ́n mọ̀ ká ṣe ṣe fàwí kí wọ́n lè fi wọ́n mẹ́ta ṣe ṣe fàwí náà wọ́n àbá والخطيبة قاتل المختاري ذلك النوم والشكوات يشكون بعد ذلك قاتل المختاري يعرفون كبار السلام وحلقات الإقرار فارغ التنوير اكتب إيه أن تنصر شعبهم mọ́tò wà nínú àmà mẹ́yà òkà tó mẹ́jọ wà láti ìgbárí àti àjẹ́lá ló ti rẹ̀ fún àmà àgbà báyìí ara ní ara gbárí ara ìjọba lọ́sọ̀rọ̀ sí ìsìláì àjájú tí ó àjájú tí ó ti gbéjà láàpọ̀ ìyá ló àjá àmà àjọ lùkì nínú àwọn lágbègbè àtúnwó wà àti ẹ̀rọ mẹ́yà ní àti àjàjà mẹ́yà sùn. ó ti mọ̀ sí bàbá الشيخ الأزارون المحدث مبتدئ هذه أنواعه جزاء الظاهر الأشرطة والإخوان بالجوء الديوان وقال ثم كانت الصدور حصل ما حصل وحصل الطبيعة كان الذي اقتضاه فيها ما أمر الله yana cikin gida ji faruwa a afghanistan ko ta kula ce ma da kirki a teku ɗaya da ake ma musu kuma yana kirki da wanda shi makanta ya mutu sa jami'in rahman wani je masallacin na masallacin da mutu yi ga ya gajiya ku kuya musu kirki ila da wani idin wanda ya rufu rasa sauran kuma da rufu إذا كنت يعني صلى الله عليه وسلم بالتقوى أرجع عليكم بسنتي وسنة الخلفاء الراشدين إذا جاء لفظ لي ada jikatu apa kurang lagi apa sunnah lagi apa hadis lagi aji kami lagi aji kata aji kata juga ada pada dia musuh ekor ekor jejaka ini dia musuh kata tu dia ini sama kata mana dia juga sudah ada ada lah lah jadi dia dia ada ada dia àtàkìlò àti àbẹ́lò alẹ́síyà. Fitina gáà da shi, ejiya sai da waiwar duniya, eji ga shi na kowa duk da za su ba kuma a gabe su ne ba ja su ba ja shi ne ro da da ya yi ne ba ke ba ke ba ke ma to shi ne a ce da za su ga ko da ta ta ta ku ki sai yau wala ki ruwa ne ne ta sai shi gurgur da duk da na gurgur da kuki ko ko shi gurgur da ya mun yawo shi annabi sallallahu alaihi wasallam ya alkabani rashin fita zuri da kan zuri wa الإمام أحمد والبخاري مسلم جاء إمام الترمذي قال إمام النسائي قال مسلم قال إن أنس الثماني سيجعل الصغير والوجود بالتلفون ولم يعني في قلبي زيرو النبي صلى الله عليه وآله وسلم لا عبد أعطاه من الله والسلام في وجهها ثم كانت تصدر الوالدين في بروح الدين kuma jihadu fi sabilillah yana cikin jihadu da wani shi na son kemina wale da ke ne da ke ba su nan da su wa ba ga fara ga ba ya e ko da ma shiga a tara ba ta ka ga ba ma kida a tara kida ne dika an عقيدة أهل السنة والجماعة أهل السنة لا يقدم بعضهم بعضا لا يرتكب فيها ولكن يقدم بعضهم بعضا عليه وقت أتدوات الكفر وأتدوات الكفر إذا ما قاعد الكفر إيه بقيت أتدوات الكفر أنا ما قاعد الكفر وشوا كل بني آدم خطأ ذا نور رجال قاعد يجيب الشيء wakar yi masu wani ne a tsawon da zai kuma ya da yake yi da yake da shi da yake da shi a liki ba a tsoron da zai da yin kumfanci a rukun gare da su jikiri a liki ya kuma ba da rufa ko su nori da waya sai su ke da su ke da mutane wani da mai wani da amma na zai da su ke da su ta a liki ya ga su masu kuma fi da su ga ba su ni a ni kuwa da insha ga ba da wani insha a zaba wallahi zan ba cikakken wani كذلك أقول من قبل فقل الله عليه قد غير سبت الآية سبت يولد باب لا يمتلكها وقال السنة يرتجم للحق ويرحم للحق قال السنة لا يمتلك في عبيتين يعني أشياء wale ke jin nan su ba na fara ba kuna suna ya bari ga shi da shi da ba wani jira hauriya وہ چھوٹے چھوٹے لوگ بہار کے پاس کس سے جائے جب کیا بات ہوتا کی میں اللہ کے معنی وہ رواج نہیں ہے میری ایک اجلا جو گرو جہاں کے تفسیروں میری ایک نمبر مطلب ایک ایک ہی مکان کا مکان کے لیے amma sai sun shi sun tace da shi a zai saura sanar da zai salinta ban da shi da kabirana ya za ta ciki ba na da kuma aishana wa yana abu sasirana wa ke ke yau ba da na. wa ya ke a yayin na haka wa ke a ke mai yayyana ya الإمام مالك جاءت وأبو عبد الله كان موجود لكن لو بعد الاتصال بالجهاز الصغير والوجود في 954 لا 957 لا تنيا في 5443 بعد Ekwa da za mu tafi a kasu ba ka yadda kiro na, ba ka kai ba su ya lalace, su zai yi shi mai haila da ba su ya alfa da zama mulki buru, da ka zo zama ta zuru, wa ba da ke na zama shi da nan ẹ̀fọ́ ló ṣe kí náà jù ẹ̀fọ́ ló kúrú òjìbò tẹ̀kẹ̀tẹ̀ èyí kọ́ àjù láwùjẹ bá wọ́n ṣe kí ó. Nìgbà ẹ̀mọ́ máa ń yí wọ́n ti láwùjẹ ẹ̀kú ọ̀dẹ́ wọ́n dàgbẹ̀ náà wọ́n ti dé àpọ̀ ìfún kúrò. Alẹ́ yẹ àṣẹ kàfẹ́ ọ̀dọ́ àgbẹ̀dà tó ń ṣe àfáàjì dákúrú káàkiri àtàrà ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ fi ìṣẹ́ṣẹ̀ for yourself in 163, 164. تعرف لمن يعرف في الفرق ذلك والمجرم بالإجمال فمثل لأن ما يعرف الكلام كده ماذا ما كانت تزال أسرع ما تتعشى تعرف أن تزال أسرع ما تتعشى في ان وقد أهل يعني جدنا عدد من القرى وكثير من الناس لما كانت يعني جدنا إن لك تقول من لك ان بعد لك الكفر هو إمام نازل جاهل العلم والضعيف من فقهاء الإسلام دخلوا على الحصة البصري فقالوا ما نقول في هذا الضاغية أي الحجاج الذي سفك الدم الحرام وأخذ المال الحرام وترك الصلاة وفعل وفعل وذكروا لفظا من فيه الحجاج فقال الحصة البصري رحمه الله أرى انها تقاتلكم فإنها إن تكن عقوبة من الله أي تفسير الحجاج وما أنت بلاد عقوبة الله في shasha ajeji saboda ana yi kan hajjaju biyu hajjaju biyu su kurke kusu da kire musulmi kuke zo su musulmi wara ce ita ba da kuka yi ba mutum ne nan dubuwa dubuwa dubu da ila ne zai yi kurki a cikin zalo iyakun yazısından, iyakun adınından, iyakun herkesinden, izah mülki, ciddi eder verir ya, ciddi kadar kadar. Hacı davaya ben de inan, basına bir ima uçuk öyle kutluyor. Hazır basına, ya bu iyi. Egan ya bile ya da, umut. E bu da egan ya ya cihati, vamı bende tamam. Hacca çıkma yapıcı ya, e bu gerçine, bu gerçine, yeter ya, ya zai ya zoji ya wagaya ya yi tsalla da e lokaci ba ya zuwa ki tsarkiya ya ki zuwa ki yaman ciwa yaman ci mani duk ba ta na ki tsarki da zai ya fi ci gaba kan dokar ta tsala da yin da ta yi yau ki da kuke ki a rago ya kwakwa da cikin ba da ba sai ci ya kun je ga ga ya ci ba da ki ga ne ki ga kuma wani shabai na man a yi a ta ji mura gara a ji

kasa zuwa ta kara ni shi makanta a gaban da hagu makanta ne wata ke rana da wani cikin wani yankusi da rikin nan eh isi da gasa da wani sau da su da ya fi a gari tara jiki da gasa ni ibi o jà jẹ́ lórí kóòrè kó dára tó kúrú jiki da gasa ni a ní jáde tó wà rẹ̀ jikina da su a jani ta da dawa mai ruwa baci mai ruwa gari ciki mai ruwa ya ciki mai ruwa tsada ciki ma mai kyan yawo mai ruwa da daji mai ruwa duko mai ruwa ba ta na su jika kusan zaman lafiya ta wani wallahi ta mai ruwa kura sai wani lafiya ta wallahi ta da su a ruwa yawa a ruwa a ruwa kura ta jaba da yawa fitinan yaro fitinan gwada ga cikin wasan da harin gida gida sai ta da rarraba ta shiga neman sallaci wa babin da sa ya kuwa tsaya da rarraba ta shi da burga ne ba ko tukwaji wallahi da shi daga amfani a kai masallata ta su ko ya mike wani ba da shi ke yi za su ga su ba doma yi wa bata akwai yau da haka shi ko ne ba ga mike na da ya ce ku yi kuna ke lara ka da ga ya ce ku da za su ce da ne? a lokacin da fara kiya fitina zamanci sai da ya wuce jina na waje ba su ya yọ̀bí àjẹ̀bá wanda kuke nan tana masu fi da zai da mutum sai mutum da ya fi fita na wa sai mai shi tsari ne kawai ina da a shan gobe alwani mai gaskara da fi da kwalwani kwani fata masa yi kuma ne ya fi da su da na wura وذكرنا نقول يجب إنه لا يجب تشدد يجب أن يجب أن يجب na يجب ko kula da jama'a da mutum ya jama'a da tafi an yi ta hidan ko jama'a ya fi jami'a da ga jama'a da tafi nan kuma mutum da jama'a da tafi nan su da dani an san ya ga a ga jama'a da musulmi jama'a musulmi da shi ma sannan na jama'a musulmi na yin suwa da kuri da shi الشيخ علي إسماعيل ضد وقوفه الشيعي هي تفكير الجنوب لما يجلسون على الإسبانية لا تجاري لكي تستعد على تجاري Prende il suo corpo dei Dio, il suo Dio, cazzo di cazzo, e per quello che ha detto,

وتفكر يعني يعطيه هذه قاعدة يقول يوم طلعت تواجهه ولا لا يجي اليوم كما هي تبادل مبين للمبادل كان يجب أن تجاهد ما أشعر ويجي يكتبوا لك إعلان كمسؤول رسول وجود أحسن كل وجود وهم يقولون أن تجاهد تبادل مبادل وجبنا مشيه ومثلنا ولذا نتبادل ما نجيه وأنتم هناك يوم أنتم فرقبة الأعذار يبشر في المصطفى وقال يا محمد تعالي اسمعي والله كفرت بما يعمل والله واحد كافر وشكري مصطفى أن تجد فقد أن كافر تقول مجيئا أنه يجيش ومدان أبري المبا يجيش وقال إسلام ديارة يجب أن تجيش ومجيئا dole yana da sauna su amma na hannun jawa ko wajen kwanu ga mallaye da lafiyar jikiya su a kada da gafi da wasu tsari kuka da ku ba ni ku jari tare da kuma ku ba ni a sai ki zaki ya mar'ala wuce ko إخوانا من يأتينا لأن عملنا تموت الموت بموت قليلها ولا تموت القول بموت قليلها إذا يمشي يقول إذا بيكون أطفو علينا إذا يمشي يقول إذا بيكون أطفو علينا أو الحسن على عشاء المرتوبة إذا قاعدين عشاء قاعدين عشاء قاعدين عشاء في المدية فبقيه يقول إذا يمشي يقول إذا يمشي يقول إذا يمشي يقول إذا يمشي يقول إذا يمشي يقول إذا يمشي يقول ولماذا في الدين يوجد في مصر هذه مصر ومن السودان أهل السودان وباكستان أهل باكستان والعمر قال قليلا في اليمن أما يأتي في اليمن وهم يتبعون من المتشددين أما يسأل الثاني وهم من أجال الكتاب أما جميع الرجال من أهل السودان بل هم أشهر من أمور الأجل جاءت الأرض كيف جاءت كيف تتبعي فيأتي والمال والناس wanda yau su yi da yara wanda ya faru bisu wani zaki su kula ba ma ke da ya fura mai yi da ku sha ku sha yi ma ya ce na a ce da ta gani ya yi da wata ta ba ta gani ya yi te ko ba ba ni ka ce da wata gani ya ba ka zai gana te da yi ya wani da wata ke ka ta ke yi ko ko a wani ko da wata ke yi ko su ka Mula bana jalan, mula bana jalan, mula bana jalan, mula bana zo wa ya ke zo ka ko ko ti ka ti tura zo da to to da hali kuti da ku kina ya mba ke ti ko ba ya ka ti ba da ka ka da ke ko ba ko ti ga da da ila ne ba eh to wala jo ne ke ka ti wallahi ne mun ce to ne ba to ti ti ta ga ni ti da ko ko ya to ti ka ti ìgbà tí ìdè yìí níwọ̀ ga wẹ̀lẹ́ ga nípa àtọ́lẹ̀ gbádùn mẹ́rin àdàbà tó lẹ́nà àpọ́yì kò tó ti lè bá rẹ̀ yóò lè kí ìrẹ́nà já yìí ní kẹ́ ti lẹ́nà kẹ́nà ní ẹ̀wà ẹ̀kọ́ jẹ́ ti káàkiri nìta akẹ́kọ̀ọ́ kẹ́ tẹ̀lé ní àbúrò àdẹ́kọ̀ọ́ tí ń kú ju fún àdẹ́kì láti rí ìdè ìdọ̀kú bàbá gáà lọ́dọ̀ kí àìsàn lẹ́sẹ̀ pọ́pọ̀ náà kẹ̀kí ó lòdì ti àìsàn tó sẹ́yìn wá sẹ́lẹ̀ méjìlì síta. Bàtẹ́ náà lé mú kájẹ́ lọ. Bàtẹ́ náà lọ bí àyè ló ti di o. Olú ìdúwẹ́ ya. Bàtẹ́ náà lọ bí sostanza educación, usul gudar donana, usul usul gudar donana, ya mafari don da yau mutane su masu wani tsawa da mafari don su da su yin ayyar muka da nan mu ma an yi rufu ki da masu wani abu da bari su ya da da zai yi da da da ma an yi rufu ya ba su da abin da su wa wuya da ya amince garin mai da su sun gari wa da yaro wanda ya yi da da wanda ya su da ku ba da su ba da ne ko ba ba su ya wanda ya a zan yi zaɓi na gari a zan da ya yi su wani ko da ya fi su ya yi kawo da ya yi kawo ko ya yi ko ya yi da shi da 我有时候家里边有谁认识，那这个嘛，这是老人家一讲话，这是都是说，把所有的事情，把这个话题，我这个问题，让他给咱讲一讲，也有有个人，有个人。有时候你准备做不关系，就在你身体可能可能变一转，当时搬到那个不关系，接回来你把咱俩就把俩，把俩接过，把它把两万。 ولا فلا yóò là á jà ìtajà kéèkì wọn bá ó sì là ìtajà ẹgbẹ́ òkè o bẹ́ẹ̀ ni wọ́n ti kí wọn náà fún àjọ òbí ìjẹ̀sà ayàkúta káàkó ti jẹ ìjẹ̀mẹ́ ẹgbẹ́ ìjà àti ọba wa àti ọ̀rọ̀ tó lè àmì ẹ̀bá òkè ojú tí ó jẹ́ inú tí ó ti tún sáájì ní sáájì tí ni bá òun jẹ́ kẹ̀kẹ́ tí ní ẹgbẹ́ ọ̀dọ́rọ̀ bá lọ àtọ́sọ̀rẹ́ ìjẹ̀sì tẹ̀kẹ́ pọ̀ baba mutunci tarbiyya kuwa ku san ba ni ku da ku da na ku da eh ki mutunci da ke ya san tuji ko ta ba ku da da ta mi da yóò yẹ sáàmù ní àdébí ilé rẹ̀ lẹ́lẹ̀ èjì àti tìjì àdébí gan àgàdé èjì àti tìjì o ebe àti ẹ̀dà wọ́ta kọ́rọ́ àti tìjì náà àdébí bá lọ́nà máa ń tẹ́lẹ̀ ìjọba àti àti ìgbàgbọ́ta ìjàkúrò ebe àti ẹ̀dà ti bẹ́ẹ̀ àti tìjì bẹ̀rẹ̀ ọkọ̀ tó àdébí gan àgàdà tìjì o àgàdà tó bá máa ń múnà àti ìgbàmọ́nà àtàkà yìí náà àwọn àwọn akókò tó lọ́dọ̀ واجب wani kafin ke na duniya wa ni ba sallar ne ina ce da laya eh, ji kike a ni ba sallar ga arafa da amin da buka wata ma ko duwa da da shirku ina yake ba sai da yake ji kike a ni ba sallar ga da yake ji yomi da Allah ne da

bẹ́ẹ̀ tó ń darí láti ní ìdíkà ní ká ní nàìjíríà wà á lòdì ẹ̀mí ojú òkèjọba ẹ̀mí ẹkùn sáré ọdún àlékún sáré ọdún. ní àmì èjì mo ti bá ní musa kú mùsùlùmí gáà gobe zuwa ki masallaci na gani nan wanda ya ga sai ya kiwa ki ko ko ya ga da ko yo so ko ma ku ya ni ku fara ba kiyo ko da la ne ni ko ki ka ku ki mun wai ku ta da ni ko ku ki mun ba Fitinan da kafiri, kulu jidan da kafiri, ni ba ga'an Bini masu ba na wannan ne da ake da su dukiya musulmi da ko ya kai gobe. Wannan ya ake da rob ya ba rob ne to da wuri ya yi ne. Kuma wata miki masiba ne masiba ne da cire mana wanda yake zage ba wanda yake zage na baka ta zagiya wanda yake baka ta boko wanda yake kanzan wanda yake jirbamu wanda yake tarbiya wanda ba ta kokoro wanda yake kwallo wanda yake tsaki da tsada an ta da mu da alaƙa ba wallahi idan ga mun yau sai da samu da ruwa da yi wanda zai kwafi ko ya ce ba ko zuwa ya ba kai fitina gana wa sai in ba ci ko ko fari ya ne do yo be ko ko ki da bi ko kun ne yi wa a ko ba da ko ba ni baba wa ti ke ko ba ko ti na wa ti ja ko e ti ba ni wa ti ja ko ti ti da ko ti ti ja ko e ko me ja ko be ko do be da ni ko to ba ti wa ba ja ko a ti ja la de ti ha ji ha ko ye ko ba ni wo me ga ko ti da ko lo ya ba ja ko ti ti annabi sallallahu alaihi wasallam ga inda jibara ku ne ne da jaye ne wa ruwa da ku da mulki yake haramun ga hurbat yawmin muhada ku ya rawu yake ku ja ku mai da mun da koyi da ja ku mana fi jani muhada ke bi da da ja ku mana jibara ki muhada ke bi da shi da ja ku mana baka ala ina kullu shay min amri jahiliya tahta qadami mawdu yadur da jaye ne وأموالهم البرجيش حرام كحرمة يومكم هذا ويا راوي وجعلكم جعلكمنا في شهركم هذا كمن يصل جعلكمنا في بلدكم هذا كمن يجدنا جعلكمنا فجع على إن كل شيء من أمر الجاهلية تحت قدم الموضوع يدور في دم الإجابة ونبدأ في شيء يشبه هو مسلم وعبد الله الإمام كذلك عليه الجامعة the Japanese of the Good One will go on for a Yaki in 2008. Quran is not a good word to you. Yes, I mean, you believe, I believe. You get that is, there is 234, not 235. Banner them that is a big deal, tell you, I said, I said, the year was the vehicle. الصائد الذي كان من الفساد الذي حدث في هذه الفتنة من إثبات التي فرض الدين النار وعلى بعض النساء إلا يمشي أداء يمشي فيه أداء يمشي أو انتظار من ذرة هؤلاء الذين يفعلون الجبال. تعرف الشيء هذا الشيوخ biyo àti àbá ti gbẹ́rẹ́ àbá yẹ́ ìrìnlẹ̀ àrẹ́ta àti àtìta ìṣèlú alásàbà ìṣèlú wúlé oṣù yìí lẹ́yìn agáwọ̀ ọjọ́ àti àgá ṣiṣẹ́ wọn àtàlẹ́ òbí kòrò ṣe máa ń náà

والآل وكان الجاهل مشيرا فالتأثير في موسى يسال يجينا جدا دوه يجينا وجينا ما في جينا لنا وجينا ما في جينا لنا في جينا Eu fui abrir a piscina, a piscina vai. E aí, até fica, e aí, eu canto a piscina, e aí, a piscina, até fica. E aí, essa chiva, a curava do piti. E aí, essa ué, a curava do piti, e aí, a curava do piti, e aí, a curava ko da yanzu da shi fitu da ga ne kuma kan ne to a ba ko shi da yo ko a duki e da shi ba ne ya ko a duki da daga da shi ko shi ku a da shi ya ne ko da ga su da ku a duki za ku su da kaga da ko da ku da ba da ku ba da ke muro ya ya ki ki ko ba ka zuwa shi zuwa shi jama'i wanda wani fiti na ya amfani ni masifa da fiti ne mono a kai da laki na kita waya za mu shiga ne da ya mutu ebo ne na mun ne ki laki ne ne ba ko mi gaji so da to da wale ya na so ri gaji na da e, kuma ni na kabila ebo ba ba mu ya ka waya waya za mu ta saboda wani ba mawai kiya ah, musulmiya so sa dangana su ga yi tsaye niya a nita ke su kuru ku da kai nito su mace da ne a tawara ko ya riga da ku ala jin san da gaban ki wuna din ya yi nan sai ba ya wu sai din ne ne ne sai ne wani jashi wa a su wuna wujura

فإن تشربوا والسلطان ولي من لا ولي له فإن تتبدأ ولي كوتي كوتي كوتي قاعد يمدورها لأنك قاعد يميد يمدو السجين ده نوتي نوتي جيو وقاعد يقويني على نوم إمام أحمد أبو جعفر القاسم في الجزمان الأربعين رقم العديد عن عائشة لا يجعل سبيل قرآن بالإمام بالإمام سوتك لا تجعل يجي 2009 عشان ممكن يبقى في قارب تعزيز وقلوب they do nine seven as you go to ham ila ba ki kwa ila ko yi garan wa ala kulli yake halido ne to mas'alar takfir mas'alar kulliya ta ku takfir yiwo jo yaji wa ala muslim an yudalla anha wa wani ta ke musulmi ba ya dina wa yanzu Allah subhanahu wa ta'ala bi rizqi wa yi wani? ko ta jo ba din ya ce ya to sai ya sauki وهي مفيدة من قبل أعداء الإسلام من قال أن بلوغ متكبر نبوما ما كيس لونيا ما كيريا مسلميش ما كيس يا ما كيريا مسلميش على مسلمي جاو على مسلمي جاو على مسلمي جاو mùsùlùmí jẹ́ agẹ́dẹ́ kàbíjímọ́ mùsùlùmí jẹ́ aláàgáyá mùsùlùmí jẹ́ agásílọ́pùlọ̀jímọ́ ẹbá tẹ́ ní ìlú gán ekíde mọ́ sí aláàgán àgbàmàgbàmọ́rẹ̀ àgbẹ̀jímọ́ ajá àjẹ́gbẹ̀jẹ́ àgbẹ̀jímọ́ tẹ́ na mazan kudo na abu samurai ya musulmiyo foreign organization ne gamin da ke mutu ko ce a daga da musu musulmiyo su ne ko ke sake terrorism a ne na tsarin da musulmi har su ba ku ne na gaje lo a gaje da yadda nisu ko da gemi ko da roni ko da kaza ya ta zaki da gari su kuma ne yayye ne ke cikin da ciwo da ya da algeria da somalia da ba kuda wajen ba wajen kin da gudu su da kai ba ta ta ba inda gudu ba wani da yiro ko da zan kuru da ba ku da ko ko gudu a fiye da wa ma ko sun bi shan su je da ga farko ko ma da ba ba ta da gudu ne hada hada ko da ko kuma hada da gudu ko ta da sai da ne yi ko da ake su biyo eh ko ka ce da shi gudu ne kiyo will now use as justification. إذا ضربت امرأة إلى وتقول أنهم أنهم تكفيريون تكفير كما قال مصر الشكري فقد قامت امرأة بعد أن خرج من السجن والركوع تعلم وتعرف ما هو عليه وجواقيصها يعرفون ما هو عليه ثم يعرفون التسليمات. كافر لا يكتبون قد يعملون بالنسبة جربت يد يد يد يد يد يد يد يد يد يد يد يد kaba iko aka taba da ya ga shi da su ba mu fasi wannan zan mu fata ya da ke sa ki ga ki ko wannan zan mu fita da ya mu fata ya da da ke ku a ga ba ya ne ta a ga ki sa ki sa wa ba ga ku wannan mu na da inna ba ki ka ku we ki ma yi ba ba ka ki ku da ne ki ko ku ta ki wa ya wannan ba ta da mu ne ha ku ba ku ku kama nao kaza kutupenda hili kawachi kigese kinyame tagiza kila hili kwa والجماعة في السينما وقع صالح ẹ̀dà àdéṣíṣí wọ́n àti ẹ̀dà àdéṣíṣí òkè ìfìlà ní òṣèlú wà àyẹ̀dẹ́ ìyàwó tó bá jẹ́ kí ló ní àwọn àyàwó tó ń kó lè láti yìí wà àyẹ̀ báwọn pòlísì kò bá pòlísì kò bá rẹ̀ lè báwọn sójà kó bá sójà bá sójà bá kẹ́kẹ́ ìjọba rẹ̀ síbẹ̀ káàkiri ẹ̀nà kú ìdí sí náà yẹn náà láyé náà ẹ̀wọ́n ni ẹ̀nà náà kú ìdí sí èdè ẹ̀kú tó ṣà á lè jẹ́ ẹ̀ jirgi da gafuwani jima ya yawa ija ya ija yawa ga da isan da ya tafi wa ya ja sai ya yi wa da ni na amuru ya da ya yi ma da jina iza ya yi sola ni yau da jima'a ba au ya yi kinta aka sa na ya yi ko jima da ko kuma ya ce wannan bai'a ya kurwa da ni ko da ko da da ya ya ya ya ya ya ibn sabi al-khariji ni khawariji mu da wuciya shi ba da nu to da ba ne tsadan je mu ya ba ne tsadan kuma ba waje da nuna kula waje ke ni ko ba ta kafiya ya no ye a to ke ya shi ba mun ta bari mu to masallacha shi ba da ne ba ba mu imam ahmad da ba gida da wani ba za ta hari ba ci bace ko ko ko ba da yake ba gida ne to a tabbas in ba bin nan ne a ibn al-qasim ilimi amanu dole anin ba ta da ga da da ga ba da waya umman ne yana ta da ne da wuki sai kuma ta ce da yi har da zai ne wuyi shi wani aiki a cikin yasin da kuma kwanan kasa yi kudin wanda da kwanan ya tuke ya zage ne ya so mutane ya mutu ya zage ya zage su tsawon da gashi tsanin wani ne ture ya ce mu bana ne kan kan halin da ta sassa domin da rika ji masu nata mawaki da rika sa ta kuju ma kuta kuwa kuta kuta ba ne ya ci ta ne ga shi nan ni ga ni ga ni ga ni ga ruwan ta ba ba ba da ta ji wanda da ruwa zuwa zai iya ce mai amma shi ba kuma suna kan gudu daga cikin shi ta tara al'imam ahmad su hannun tashi kuma da farmakin za ku gudu daga cikin shi ta tara sai da shi ta jin kwalitu da shi wani zero five thousand kan da na yi cikin this one audio ilé ka ní ìmá wọ́n lè láti kúrò nígbà yí láyé àdìgbò wọ́n ṣàrọ̀ ọbẹ̀ yaya za ka mutu su kan hikima da fada da yi yawa wọ́n yẹn àmá kí ẹ̀sẹ̀ bá bèèrè àtọ́bẹ̀ bèèrè gáyọ̀ kìlú já ẹ̀yà yóò gá tí kò lè ti kí ọ Kuje zuwa da wani shawara, shi yana shi so mutu, da ma shi bila shawara kan shi ga lokacin ba za mu ba da ba za mu ba, ta shi ji gune na shawara ki, kuda mu, kuda mu yamma Eh? Eh? Ada ada ada itu. Dah. Amal no problem. Lemari yang tu, wah ye jemaah kita dah jemaah dah problem. Jadi dah syawal ini, wajib ya wah ini. Jadi kan? No, no, no, nanti boleh ada tu muli rujuk jawab tu. wáyà káyọ̀ kájí kò yáni ká azùgá rúbẹ̀ náà yàtọ̀ wọ́pẹ̀ ìgbàsọ̀lẹ̀ yàkíjọ yàtọ̀ lọ́la kẹ́yọ̀ mẹ́lẹ̀ sọ́yà ọmọ yẹ̀gá ti olúkú bọ̀ ẹ̀ jẹ́gẹ́ kí ọ kuma da yadda gai kayan fi to yana da

ili ila bete maji kila ne ya lata ile ndani ile ila bete maji yani jamaa tunajije kazi kwa kazi bete tu kwa kazi bete tu za kila gaje mtuje akila tu wako kada ya kijero lakno uko ila kitu ila bayani ya gandeshi dawo ikendea wallahu ah Bikin gane kire sai kuma ya ga ga ga in da bai ya yi ya ya ga da wasu da baba amma da baba ji baba ji da wasu da yariya bitina ga ne ya da ba ji ku yi da ya ga na da ku je ji ko a yi ba do ya sai ko kware bitina ga ye jowa ela da ke ki mere wajen ya

wannan zaune na bai waga wasu yara cikin kwanci da wani kowa da gbogbo ìyẹ́ ní kíló ti tàbí ọdún gbájú níbi dáa láti ẹ̀kẹ́sẹ̀ kí ló ń sọ ti dàgbà tó gbẹ́dẹ̀ bí awai da bilani da rubuta da jibi abu da ne kira ale parte kire ne ya ko ko bilani juwa ale kira da mu na ne a gide da no adiba da mu da shi ta bi ya ga ni rede ya ne ba ke le le shi ka ben ya shi ka Porque não tem que ter a página lá da esquina, da esquina, da carne, não acha isso. Bìtúwò ìwòsíwò ẹ̀yà ṣíwò àbẹ́ta ọdún láti ìlú bìtínẹ̀gá àdẹ́jà tó tẹ́lẹ̀ bá ní èkó èyí tó rọ̀ wáyé. Bìtínẹ̀ mọ́ rẹ̀. Jílẹ̀ méjì ìyáàrù, méjì ìyáàrù, bá dáwọ̀ ìtọ́mọ láti ẹ̀tọ́ tó wọ́n láì tẹ̀lá ìtẹ́gá jari jamani yizindure watoto kibera iwo hii sana liko ya la ya yepo kama tuko kando imebaki wote wana alifiki kwa wenda shule ndio na ndio ndio jama yepe yayo kwa kama kwa wote wote kwa kwenda akaambia leo ndio wote kwa wote kwa alaji wote mtawa ndio kumuleo kitakaa ndio kwa kibani wote wote kibani inshallah na la hadi bani saboda kurbi da mu wace ko wajen kurbi fitina na wore wasu ga wajen ɗewo ga suka gaji wajen kusurwa ɗaya zaune da yawan wajen ga wajen ke wani Gẹ́gẹ́ ní ìdí ìgbàgbọ́n bàkí ṣe ń kí ìlànà ìdí ajẹ́ ó ṣe ìfòrò ìwòrán. أو القائم الليل الصائم النهار ولا نبي كتاب الكتاب يدينا الإمام أحمد قال الإمام البخاري كمسلم تعليم الإسلام لا يوم يجب ما في أحيان وغيره فجعلوا نبي المال يستجيب لك ما يستجيب له عليه الصلاة والسلام أنا ومين وقال اليتيم في الجنة هكذا فقلت أنا ليه تأكل أنا بعد ذلك تأكل الناس يا سايبني تأكل بابا لبقول تأكل yayudanki yayuki wayo duk wata sai da shafon nan alawa kuma ba sauke da najeriya da ko da kanku da fitinar wata gida da ne ba ta ji alaka da dukiya da fitinare wallahi ne shi ne yadda fitine wata hanyar fitar da lafiya me ne ne wa gane ne da ke shi har da ba shi da shi ya ba ba da wadannan muna shi lafiya in ka mai ne sha ka ne gini waje ne ti ji na ga annaki ti an saba ya fiye kuma ba an saba ya fiye ina yanzu da kada ta san kawai yi wa kiyu na kawai su fara kuma ba na hakurin kiyu wuce ya wa hawa ce ya tsaki a ita ya ba ne da ke da táàkì ilé máa lóòrùn lẹ́kọ́ ojú ìṣúná àìgbọ́dọ̀ táàkì lé máa lóòrùn kí mo lè jí lọ. ṣé ṣe láti wọ́n lè ní ìlú lẹ́kọ́ ojú ìṣúná ìwọ̀n ìlú láti gbé ìwọ̀n tẹ̀sán. lọ́kẹ̀ ní jẹ́kọ̀ọ́ rẹ̀ fún dáàni kan àjà lẹ́tọ̀ọ́ náà lókè tí tẹ́tẹ́ ló pẹ̀lú àlọ́jà àbẹ̀tí máa ń gbogbo yìí àjà àti ìkùlá àti báàlà àlàyà ẹ̀yẹ tó bá kú tẹ̀tẹ́ lókè tó náà yẹ tó bá kú tẹ̀tẹ́ tó náà ẹ̀ ẹ̀jẹ̀ lẹ́tí náà tẹ́ǹkà yẹ bẹ̀rù àbẹ̀tẹ̀rọ̀ ọ̀jẹ̀ kọ́rẹ̀ òun lé àdìgbò fún bàálù ìdílé tó tẹ̀sán àti lọ́ba wẹ́ẹ̀sì lọ́ba dírẹ́bà lọ́ba

ke kuma mutum jikina ke kuma mutum ke ya da rashin zaman lafiya wato da zo ki buga jiga ki kada ya buga ki har wajen wasu biya a 把当地的那种实际的风貌什么各种历史遗迹在这里。你看，如果当年我爹能把这些古迹做这些记录出来，现在这些发现的东西，因为没有这哇，处，我爹是做不了的。这两处是一个问题，这点也简单。把这些古迹保存了，你们问他，他把阿里的历史啊、大了嘛，大宋的江山去记载的，就是我们记的，这些剩下的冷冷清。 zama kiwo to sai na shi yin da ke fari ya kusa da ajin da ya fi masu da ya jari da yin kwanzu da kwan tsaro kirkin rasa na ajin 5977 da gwanon fitina gaya mai mai ba kawai da maki mini ke fitina fitina ya mana ya wala ga ashe ba e gwanon imi jiki ga gwani su ba da igafiri sójà bá tẹ́ ìkáàkiri civil defense bá tẹ́ ìkáàkiri lọ́wọ́yà bá tẹ́ ìkáàkiri gọ́pà bá tẹ́ ìkáàkiri paramilitary ètò ìbá tẹ́ ìkáàkiri gẹ̀ẹ́gẹ̀ẹ́ bá tẹ́ ìkáàkiri ní ìyà ìdá ní ẹgbùgbẹ̀ sójà ẹgbà jẹ́ jíjì lọ́wọ́ àtẹ́wọ́n wọn káàkiri gbọ́rù kútàwé á tó ilé káàkiri àti ẹgbẹ̀ sọmìdì á kí mẹ́rin bá yọ wùlúwù tí kùtẹ̀kẹ̀ bí rí ní wo mẹ́rin عليه صلى الله عليه وسلم يعلم امرأة فعلته بها الصلاة من غير ما بعث إذا جنسوت لك دعوات يقول يقول له يجاو ويجاو يجاو يعني فحرام عليها رائحة الجنة كانت لا الجنة إلا هو رواه أحمد وأبو داود وابن ماجه والترمذي وابن حبان في الحديث اللي بعد كده وبعد فيجعلنا منكم المرء الكافر لا تنعم في كل عليه الصلاة والسلام مدينة إبليسة لا يجينا ويجري أتيك يجري يرضى عرش وعرش رباء أشياء ثم يتعب الضرايا شيطان إبليس لا يجينا فإذا ننام منه فأجناه منه مريضا أعظمكم فتنة لو تصبحت في كده كيف يجري يجري وعرش ويقول فعلت كذا وكذا فيقول بعض الأنبياء فأنا لا يجوز الأمس بالقول بالجوع ويجوز عليك يقول ما نرد وعدان ونرد غير وغير عني لا يجوز الوجود به فهذه كان كذا المعصومين والمؤمنين مع التوكل ونجد ونجد وتشوفها نازل يجي لو كان الجو وهو يقول لك سيدنا الله في نعم كان يقول وسيدنا

ẹgbẹ́ lọ, òwá sì lọ. Gbọ́dọ̀ níbi kà fi ẹ̀sìn àwọn ọ̀nà gbàgbà àwọn náà abẹ̀síyà ọmọdé tẹ́lẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìgbẹ̀láyé ìwé ìbàjẹ̀lẹ́ṣẹ̀ wọn jẹ́ tẹ́ṣẹ́ títí bárẹ̀lẹ́ta jẹ́rẹ̀ láàrín láti tàbí olùdíò lè wá tẹ̀lé fọ́nà ilẹ̀ wúkú tó jẹ̀rẹ̀ máa mú kí ìyàmà ìgbọ́rọ̀ lẹ́ṣù وهي أنها إذا درجة مرضى فلسطينة سيأتي أخذوا مطالع تكفير وذلك ذلك ذلك ذلك ذلك ذلك ذلك ذلك ذلك وجهي هذا شيء وجهي بس هذا شامي يبريد الوجه بعض الرجال يقولون على الجو وعلى دي أولا كنا تبكي فأظهر لهم أنه منه وجعل أوراق من هذا الوجه فضروا جعل أجل أيدي أولي ثم بعد الزواج لا تدعوا جزء haka da yi rayu wani kusa yi da yi da haka o wa yi ba ne ma ki da su da yi da ki da ba ni ki da su na ga ba ko yi ko ni ba da yi ku ya ba su da ki ne su ku a ke da yi ku wa ka ba ne an ta ka ce wanda su mutu to ka ci wolo wala ku da su ba ni ta ti ba ka ko ne ku yo ta ki na ji ne ka yi da da ya ko da ba ni ma su ya kuma abin a kan kuma kita wani da kari da zai na dauke mai mutu a kayan ka jira kuma gida da ya za a ta sa daga ya gwada na ku ba wani wuya ki mai yayi ni ba ni na wurin ku ji zama yadda ka kiri yana iya kalli da da kiri ne ku gangami da kiti ne wani mana yana ya ake cewa ke kai ku ba a fara da ne ba ka zaba ku don ku وده دليل عليه هذا ما في ده من ضد الجماعة يجي شهادة أن تكون عندها تكون عندها تنافيذ عليه صلى الله عليه وسلم يبقى إن الرجل قال والله لا يكفر الله من فلان قال تكوّل لا يتجع فتنا كذينا قال الله صدقا من الذي يتعالى علي إذا قد تجنيها فكذلك مرسوم إذ أن أمر لفلان يعمل الأكلان فإن يتجد فرص لوجدان فإن يتجد فرص لفلان يفعل الأكلان وأعرضت عملك وصلت إليك بجيش ولولا دنيا Eborno, gateji, gateji afade takare amale. Wage di shirka, wajaatu taju gateji afade orena. Wo ye da da, kura shirka kura maru da da ni kai mai sha. àmá lóòrẹ́ kàdà gẹ̀gẹ́ tàdà nínà lóòrẹ́ túbà orí ìdùnúkítà ya mọ̀tíbà lè jẹ́ tàdà orí ìdùnúkítà ya àdúrà náà mùsùlùmí yẹ bẹ̀ẹ́ tàdà orí ìdùnúkítà ya ó fìdí lẹ́ kẹ́bẹ̀rẹ̀ ọ̀tọ́kẹ́ wọ́n jẹ́ ìdùnúkítà ya ẹgbọ́ta ní mọ́mọ́sá àtọ́nà ẹgbọ́ta ẹgbẹ́ tẹ̀lé ibi ẹgbọ́ta yà Rárá ń tó jọjọ́ ìlú, ojú ẹ̀sẹ̀ ìfúnà o. Àmọ́ lájọ́ tí kò sí ní ẹni pátá, lájọ́ tí ó jọjọ́ ìjà pẹ̀lú làgbẹ̀dẹ̀ àgbẹ̀dẹ̀ báyìí lọ wù náà. Inna lillahi wa inna ilaihi raji'un. Wani da niyya, wannan ba ka hada, ni dan dawo. Hada jiya. Al-Imam Muslim ya rubuta da hadisin Yusuf al-Badri. Sahih, a jami'in Sahih, Bukhari, Muslim, da kan hadisin Yusuf al-Badri jikina gata ce a ce ce wani musa jikiya a ce na jikiya a ce ce wani musa jikiya a na fita a sannan baga inda miji jilayi layi jika da bishai ba su musulun miji ciwon da waje a kai tsofiyar wani musulmi da idanu tsanaci jikina hata yau ya fi da tafi shi ne ba musa shi sannan mawajen gafarawa ba kai zalunta ba kuri ibn abbas mafiya ibn abbas a bai hukumu da kukuri to da ya bayi tsare wanda nan gaji hujjun gaji a jawon da yana shi hujjun gaji a jawon da yana usmaniya a doktor hussein zahari Hussein Zahaje ne su protesta yin fitar su ko an da ci ko ta mu jore wallahi mun ga ga ni mu ci yo misra mu da ga ta da ga ta su ro ko su ci ro sai su ku da ki mu da mu yi mun ya ji ba ta abu lar da ta ta mu ga mu biya na fa ko shi da ya ne ko ta mu ci kimo ela ke dando ti dando todo para el lado del barrio yana yi shi nan a yi na hajjari mutunci a za a gyara fata kashi a zanen shi fata ibn hajjari hajjari wani su ga a gyara fata kashi a mafi da ibn hajjari don gane ma mutum a shi da yawon suna eh, ɗaya shi kasu yi na yi na san wani yin eh, da ni da yana fitina wani mana waje a gare da yanzu kwanci a ke da wai a duba da ke da zungur shi sai da ya ne shi a ana gobe ya ba kuma da za a yi ba sallar ga na tsari ruwa ne shi ko da shi ba ba ga ji ruwa jimala ebo ne kwe ne baba je ne kana da ga baba da na ba ji ne ki kore amma wallahi ku ba mu e ju ba ko ku ba ki ne ko ro ni ne na ma ju ba be ji ga ba mu ma ki ne ro mu ma fara ta ka ki do gudu ku ne ga ji ko a ga ba ji da ne ba da ku da ro ke da ne ne ti ne يوم الغريب إما مكي أن من أخذته الدولة للحكمة العسكرية فأنا قبل كان أقول دوتي سوري يمين بالنفس bí àdáyé máa lè sọ́mà àgbẹ̀lẹ́ ìgbìmọ̀tì wọ̀tọ̀líyà ẹkú òtútù ẹ̀rẹ̀ títí mẹ́rẹ́tì nípa àdáyé méjì ó sọ́ọ̀rì kọ́pà rẹ̀ yóò sọ̀rọ̀ ìdíbẹ̀rẹ̀ àti ìjẹ̀mà àgbẹ̀lẹ́ zai yi yi gudu daga birni wani abu ba ba ta da kuwa ba ta ba a wuta su ba a wata walau ta da gudu an kada su ci da ci kuciyoci walau ta da sauwa sun sauwa kada ta gaskiya ku ce ya ku ce na iya yi rani to a inda su ko kada ta ga ta da ci ce ce musulmi ne su guru wannan وعلى منهم من له يد بيضاء في الدعوة السلفية فيأخذ من هذا البيت إذا يسموا دعوة أهل السنة دعوة أهل الحديث دعوة أهل السنة والجماعة دعوة السلفية فأنا يخرج عن بيت لا يخرج من هذا البيت لا إلى جماعة ولا إلى جماعة yaro ta da yake mu bana mu yaro ta da yake ba da ba yake ba bana da ba kibo da ba da jama'a da yake gudu da gudu da ga ku da wani wani ga ku yana ji da بعد أن أنا أجد مدى الأفضلية كانوا أقل الجبنة وآخرين ساشي من خرج من البلاد مباشرة عادل في عادل في الوزارة وصنية كنت تعطيك وكفا باتا أتاه وكفا في العادل من النقطة كده المطار ومنهم من قتل أباه يشبعون ليس بين ربع بحجتي بحجة أنه كان يمكن له إجازة على القرية يوم يقول أنا قوي يوم يقول أنا مجا أتباع وتشي مجا كلا بابا وتلو وتبا وتلا تشي يا أبو كلا بابا وتبا وتلا تشي ولن نأخذ بغير المجرمين للمجرمين ومن يكذب يا يوم يا يوم يا بابا يا يوم يا بابا kúkúyà yàwó káàdì fún tí bàbá àti bàbá òsùn kábà òsùn. Ìjẹ̀jẹ̀ ìjọba lẹ́rù lọ́gbàrá àgbàwò ìjọba ló ṣe ta àti ìbìrànà àná kí n náà múra àwọn yòókù wọ́n rí máa náà lòdì ní ìgbìmọ̀. Wọ́n ta ìlọ sí ìgbà ìjọba ìjì tí ló bẹ́ẹ̀ náà rè. Àlejò àtàlù ti ṣára ní ẹ̀yìn àlejò. Àlejò yẹn ní ìjẹ̀bẹ́ ilẹ̀ ẹ̀dẹ́yìn ta àlàáfíà. Àlejò yẹn ní alƙasuru ɗaya su wa da ku ga da ta ce ce bi ka ta daraja da bidiga sosai ku musulmi yau ya bada mata mu kyau alaji lalace daraja da ko musulmi ba zalato ya bada ya kesu mana alahu daraja da ya kusa musulmi ko ya bada kibo ba ti kulu ne zai zanen ya ga a zobe to ke zuwa ji ku kyau da zane da ya kuka bai ko musulmi ke يدعوننا وجبت وجع وكافية ولكن من الأمة ما مغمارة أما اليوم الصيام جاء كلش حتى أمر لا يلقى معبود فيقتله إذا لك معبود يجري قالوا لك السلام عليكم وعليكم السلام إياني تبو ثاني تبو جوانا يلتقون شوانا والله وجاء بس بأسينا تزانان يقول وين إذا قوة تلك قوة رجل تزعون عليك إشارة من يدنا عليكم حتى عملوا لإلقاء وعقوب رسوله ترضى وقوب آل ذلك الزمان تجمع الأطاب والمسجد عنك يتعرض شبوع ويعرض لها أباء من الناس يحسب أعصرهم أنهم على شيء تقبض أعجب لك يتجاه وسيكتب على شيء ليتجاه فاتا والله يتجاه ولأنما هذا يقول يعني هذا يتجاه ولا شيء ويكتب آل الإسلام ويكتب imanin ansari a ce na musulmi yiwu a mace da kafin yiwuwa kuma diga ga roga ka yahu yahu ga da tsara gidan da na ji rubu ya kai wuro eh wannan ya annabi kufuri da zai da ba da dalilin da kuma da kufari wani ya fito musu wani ya fito ki dinsa da na ji ba da ba ya ko ka آية التي كانت مجدة تجمع على أن يرد النبي صلى الله عليه وسلم تتابع يعني أن يولاد كده أما أنه منافق جاءنا أمر الله عليهما كما عليه بي آية يفتح بي بيت محمد يقول أصحابه شرك ليه بعد شيء ويجي إيمان يتوكيد جاهزة بيقول الله عليه وسلم جماعة يمكن أن àdúgbà àwòrán àtẹ́yà àtẹ́wọ́ wọ́wáyé tí a yìí ga àtẹ́yà àtẹ́wọ́ kájà tó yá àjá ẹ̀là àgbẹ̀sí àgá ndẹ́gbà tó nẹ́mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́gbẹ́ ní ìgbẹ̀gbẹ̀ ẹ̀dà yíká tó ẹgbẹ́gbẹ́ tó ti kẹ́lẹ̀ tó bá dáa jáwọ́ ẹ̀bá tó láwà láàrin àti sọ́jà rí náà ìdájẹ́ jáwọ́ annabi ba a zallar da kawa ya kule kule kushi da gidi nan kawa ya kule kule kafin gidi nan isa gidi ya zaka gidi a nabi ka kawo ma daga lafa ka zaka gidi ma wanda ka ne ki bayan nan ba zo ku su fara عليه صلى الله عليه وسلم ويعرف بديانة زمان قوم عذاب الأبناء كان يجبير كذا الوضع جبت المجالسية صف هؤلاء أحيان تنانيا تنانيا واجد بيان لو شاكين بيشاو تنانيا بعد أبوه wọ́n jẹ́ àdígbòròwò kí wọ́n àmọ́ kí wọ́n àti àìkọ̀wò kí ẹ̀ nà nítò kí pọ́sípọ́sì kí ẹ̀nà kí ìsìnkẹ́kẹ́ ẹ̀nà kí ìpẹ̀kẹ́ ẹ̀nà kúpa ẹ̀wọ̀n fitina na aje mutane ana dukiya ji kaza a je masalaja kin ba ya yi ba kin ja ya ja ne ya ja gafara a ba gafara da ja kaza ba ta yi ne jilla jini a ji ja ne ana ya ce jin ba wa a gina a cikin zangoton zangoton ce yiwu ne kuma na yi ta wuce ta ba ne ya ce ba a kusurari yadda na kusa na yi ta wuce ta rafi ta ce a kusurari wa kuma ko kuwa ga ya kuma da yin kauye kare kare ya ta ce gajar ne ga kirki yan kuku da ina ce kamar kusurari a rafiya ta ce rubutu a cikin kyanina ọ̀rọ̀ yìí ṣe àtẹ́gbẹ́ nípa wẹ́wẹ́wẹ́ tàbíyá ọ̀dẹ́gbà tó àti tàbíyá tẹ́gbẹ́ tàbíyá tàbíyá. Bàbá tàbíyà kù, fàyẹ̀ kúrò kù tàbí fún agbáfún àti àìlọ́ fún agbáfún fún ìgbàlá fún agbáfún ìṣẹ́ tó ṣe. فإن الشيطان أجل عظيما جدا لا يتبدله لأنه لهم معلومة إلى أن أقوم بالفيش وما يبقى بالله ما أرجيني وجاء لك إنسان تسمع لك التمام المدني تزيكي كتاب الفكرة 那几天，我觉着那个阿木哥家的车挺牛，阿木哥家的车挺牛，我早上五点往那个汽车站直接开，我直接开到给他金泰里转去了，分酒喝了，也分酒了。我觉得老司机那种牛不，我一般没开，他一般不拿我们家那几十块钱和一块钱，他再一块钱也不。 ba rufe shi wanda ba su mai tsaki ba su mai tsaki kaji ba inda da zai zai kuma da ba rufe da bara a wuce ya ina ba kawo ya ya koyi ne ne wanda ya koyi ne kan ẹlẹ́ ti gẹ́mà máa ní wọ́n tó ìyàwó tó ètù yóò ní ìsàkíkò ní ìsìnkẹ́ ìfọwọ́ wa rẹ láì mọ́ bàtíjẹ́ mẹ́fà tí ó tó yẹ pọ̀ fún ọ̀rẹ́ bàbá rẹ̀ ní láàrín láàrín láti ṣe kọjá bàbá òun náà òmè tí ẹ̀rù tó ti láàdá fún yẹn yóò yá àtọ̀tún náà ló yóò sì nínú ọ̀tún náà wọ́n jẹ́ gẹ́gẹ́ bí kí ni ẹ̀rù wọ́n láì bá lóṣù láti gẹ́gẹ́ lè ní ìyẹn àmà ádámẹ́ ti mi sí ádámẹ́ ti bá lóṣù yìí ní ìdíkà tó rẹ̀ di lọ́mọ káńtà rẹ̀ والله يجيبني والله يجيبني والله يجيبني قابلت الجزء ونمري إذا كان يجب أن لا يجب كل مري يبيك يصير كل شيء يبيك بابا ودلك يصير يبيك وكي يجب أن يجب كل مري بعد ما من قاعد يجب أن لا يجب بعض مري مري والله والله فتنة جاري فتنة جاري فتنة جاري Şeyh Ebu Abdel Ahmet'in Ahmet İbrahim İbn-i Arya'yı tekrarla eyleyin. Kâfiyâ ilâb-ı Nefî alâ gülâb-ı Nefî ve Mükemmel. Yolu hatta yâdî, yâvî Hazreti Vakan'da bir kuru iki tesbih. Nâ yâvîyâ kâdîkü etkiyâ koysa ikâd yukarı. Vakarınca ikvâdaka ikâb-ı Kütte. Ar-Kayyı mesâretin mesâretin zâd-ı tazîk-ı icâb-ı alájọ́ rẹ̀ ń jẹ́ mọ́sára tafiya àjíjọ wóyà yẹ̀wà سواء يجب تعرف بطهارة أو الصلاة أو الصيام أو الحج وهي طهارة وصلى وعظم واجب لو كنت هي بكم قرآن lọ́ọ́jì dìde ẹ̀kọ́ bá jẹ́ ẹgbàrán lọ́ọ́jì dìde ẹ̀kọ́ bá rẹ̀ lájàrán lọ́ọ́jì dìde ẹ̀kọ́ bá sátájàrán lọ́ọ́jì dìde ẹ̀kọ́ àti ẹ̀jẹ̀ tó ìgbèjì kẹ̀yà lọ́ọ́jì dìde ẹ̀kọ́ àti ẹ̀jẹ̀ dídí àlọ́kùnrin yà bá sáré wọn lọ́kùnrin àti ìjọba ọjọ́ ìgbèjì òtún àti àtàwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìyàrá kí àtọ́lọ́kì fún ẹ̀ṣọ́ sasa yeye singeweza polisi ga kazi da kila sababu ikwenda na yeye zoga shahada ga kazi da kila sababu ikwenda na sasa jamaji ikiwa hizi ka tule yeye zoga yeye kuna gaji kwesi bila sana akida sababu kama yeye na sasa jamaji yeye ya kwa sababu tena tuji ujijimao yanda ta akida abin da jama'a jari da ni ko ni jimma ko ni jimma ko ni da wani da akida abin sunna ni ẹ̀sẹ̀ nínú ẹgbẹ́ tó lẹ́dí kó gẹ́ sí máa dáa ṣùgbọ́n dáa ṣùgbọ́n yes oh god ṣé ó ti gbúgbà náà ní ìkájá jẹ́máà yìí bàbá ó lọ jẹ́ ìkiri yìí bàbá ó lọ jẹ́ ìkiri wà láàrín ìjẹta ìgbóyí ó tó tẹ́ ìgbèjì wani wato da ido ce yi maka ga ce na da ni ma da yi ne ne ni duwa ne wallahi ce da ni da kwani ya ni ce ga aure da ka farko da ni kuma sai da ga an duk kuma sai da rubutu ومع ذلك فعلت في أعظم القضايا ألا وهي تنزيل وهي تنزيل إخواني قصيدة فيها مزيدا وهي أقول شعب لا بيستنى الجهاز من الكيوان ما استنى يطلع عندي ما جاءت في مواجهة مزيدة يمكن أن وصل الله sannan sai ta yi musulmi na wuyi gafi wani tuwa ga zato sannan sai ki ga wata gafa waya zai ki kirgi wani walidayya wani man da kana bai ci mu'min na wal mu'minin wal mu'minat na wuyi gafi ga wa ga gafarawa musal malaika ke ba gafara musulmi ne ya tafi da ne ya tafi da ne wanda arzi musulmi la'ana mutane alimta da su ga daga kuji kuire ليس المؤمن بالطعام ولا العدل البعيد البديل وما يقول هذا جو السنية كما جماعة الجوع الناس لا تفارق يعني يتغيجنا بعمل شيء لكن لا تفارق لك الجلاجة يعني فلا شيء لكن لا تفارق يعني تجي تجي لا أمري جلال لڑکیاں ہی نہیں دیکھے اس میں جو سب ہمارے اور جلال لڑکیاں ہی نہیں دیکھے اس میں ادا بنا بچارے اور جلال لڑکیاں ہی کرے بیوقوف جلال پورا دن میں لوگ نے کہا نہیں تو لے جا لیکن یہ میرے من جا کے بولے لیکن یہ کیا میرے من جا کے دیتا یہ میں جا کر کسی نہ رہے ارے کیا ہے وہ تو کچھ نہیں جمع ہو وقل رضي الله الله ورسوله بعد بمعنى الشكر قلتيه لدي يجبنا وما يوشيه ومتى يتكفرون لما مشكوة جزء مشكوة فرأتي بسنا يا عبد الله يا مشكوة تعليمي نفسي تعليمي وقلت العلم بالبعض كاتب عبده قرآن أربع نعمتي ومدى كان بلوغ القرآن رياض الصالحين أعلوم فضل أيوة كاتب عبده توحيده وجود ثلاثة وأرض أربعة تكتب هذه كتاب التوحيد الواسطية الحضورية التجربية تلبي وجودي معرفة قبولي شريعة الصحابة أيوة كانت تعترض والجو يرجع فيه كان على السبيلات أنت والموال والجمال جوه يعني هي كده جماعة جوه على الوقت إذا كان هتجيش إذا كان هتجيش وتشعروا بالتوعي já hoje está o o não Mujataka naye alhamdulillah ujeza wojana ko taka dia mangoloji uje ana ujezi ndio ujeza uje tu bado ndio tukote sikia agada ndio agada hata mwana tena yule zikaka yule zipo mwezi mwaka umati gani wa zanega medikia zibe zanega medikia ka sene bila gawo jajo bikiwa bikiwa ni kake wa hanga hange yanzu a yola ne yi ko dikkai eh dalwet dalwet ma ro mu je mu ji larabci amma wanda ke akida wanda ke hadisiya wanda ke fika wanda ke usura ga ke aro duka ruwa ke dalwet ma na ala shi ya kuma mai kale wa ga ya annabi da da masjidin kanwa ga lokacin da zai wa da zai ga zai ga zai ga zai ga zai ga zai lórí de àwọn ọjọ́ àyíká àti ìdókòó tó wọ̀nyẹ̀ tó ele àwọn ọjọ́ tó ń jọba náà àti ọjọ́ káàtó tó káàtó ìrìnà tó èrè àti ní àmàlù lórí ẹnìmọ̀ bẹ̀rẹ̀ ilé ìgbà tẹ̀lé bẹ̀rẹ̀ láyé de kàtó ẹ̀rọ lọ́wọ́ ká ń dá ajá láti kàtó bàtà tó no bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ kàtó mú náà ti jẹ ẹ̀dẹ̀ ní àwọn bẹ̀rẹ̀ kíá bàtà tó mú ẹ̀dá tó bẹ̀rẹ̀ kíá wò lugar àwọn lórí ẹ̀dẹ̀ bá tẹ̀lé tó àmàlù lórí tuntun مصيبة جاءت وكانت تنظره وانتهوا جدا مع مصيبة الذين ظلموا منكم خاصة فأنا جدين ما أدين الطولة قال صفا شكنا جدين ما أدين وشيكا يقول وكنت العلم من بعدي دعوين من الأول ووين من الأول ومن تلك عدنا وعلي قدر نفسك تكيمة تتعشوين حاجة يستوى تعشوه ايه تدمي جاهل تدمي جاهل تدمي جاهل تدمي فكثير من هؤلاء إما أن يكون مشغولا بعلمة الشرع من الجاهلين في خصوصا يعني لو تبكوا من المدارس من الإنسان من الكبور من الكبائر أو تجارته كما يوشي أو تجارته وليس عنده من الوقت ما يدور في القرآن والكتاب والكتاب والكتاب فربما تمر علينا أيام لا يدور لا يدور إلى كتاب الله نرجع كل يوم ونكفر على الوجه وإن قرأ لا يفوت الكريم ما هو الذي يقال وكذلك وإذا كان هذا حرما فهو بعض الجماعة إن غير حاجة أن يعمل يبسط وعلى الله مجرد أولى مجرد partial is forsaken, the way is out of canon. This is not a family, this is a family. Allah said, I am going to share this is not a villa. Just as you were sitting further than you were, just as you were sitting up to a bit of a idea that God will do one. daga cikin kwakwuta da su za a ci kafira soja fata kafira gaba fata kafira mai tsirriya wajen wa ke kawo wajen wajen wajen ìwọ̀n kó bàdìyà ẹgbẹ́ máa máa kí jíjọ lóye bá tí ó kó bàdìyà ní ilé tó tẹ̀lé fún kàtó àgbẹ̀ ìṣà ẹgbẹ́ kí ilẹ̀ ìlàjẹ̀ máa kí tó tẹ̀lé láyé kí ẹ mú tẹ́lẹ̀ kí lójó tó dájú tó lé ẹ̀jẹ̀ lábẹ́ ṣì káàkiri láti tó tó tó ìlú ní kàtàkì káàkiri adíkáwé tẹ̀lé ìgbà òṣìkáàkiri ọ̀ṣìkáàkiri àti mùsùlùmí ni a ní àti وكان والثاني أليم ومن خالفه ذلك في كتاب العلم لكنا والثاني أليم عرف ذلك من تمام المعرفة هو شكتب بالعلم وحكيه من الشيء وعجوك عنيته وتعالى ما عاجب الخالف مكتوب عليه كافر يبدون الإسلام يعرف أن الإسلام يجدنا كفر وكافر وجواب لفعل فعل وجع نوم جافا على جد سكنا قبل القيامة قبل القيامة الساعة لقد قال له له الهداية كي وعد الأمر يقول أخر السنة له جافا جد الفرق تكلمه هذا الناس كانوا في حياتنا لا يمكن كي وعد الدفع الاختلاف عن كل جد الجو فلا نقول معك حال يا بابا أقول لك لا تستعطيك كل عليك جماعي كرشان وكذا Ìjọba ṣe wọ̀nà ìbánisẹ̀ ìjàkẹ́ ìṣẹ́lẹ̀ wọ̀nà ìjẹ́. Sáńdọ̀jì

kundin da aka ne littafi da littafi da tsawon ya ta su kara kara kara kara kara talibi ilimin shi da ya su yi su da soci da ki ta shi su da ya soci ki ga da wuna ki ga da halimanci ki ga da kankuje ki ga da tasubanci yanzu sai ce wani ki ga da ya wuce ki ga da kasuwa da lafiya da ki makanta shi il suo perché, il divario di Italia, il divario di Italia, il divario di Italia, il divario di Italia, c'è un parimento in gara, perché Giovanni والله يقول راح يعمل إلى كان هذا الشيطان نظر راح يعمل إلى كان هذا الشيطان يقول راح يعمل إلى كان هذا الشيطان جماعي من جهة تعطيقه المدرسة بالتعطيق وما هذا كده يعمل الشيطان سبب za su je kai shi da gudun wasu za su je kuɗi da ita bakanta kuɗi za su je a kifi da shi bakanta kuɗi za su je kuɗi da shi da dukkanin bakanta kuɗi a gare amma ne bakanta kuɗi ba su da bakanta kuɗi da ke cikin shi dole ya gogo ni ga dukkan ke domin bakanta ne